أيها المسلمين والمسلمات السلام عليكم ورحمة الله وبركاته ààbí ọpẹ́ fún tí àtijọ́ ń bá bọ̀ látẹ̀yìnwá lórí oṣù àlùbáríkà oṣù ìdùnnú tí ọlọ́run bá ti kí ọba wa láyé ọ̀pọ̀ nínú ẹ̀dá tí wọ́n gbà lérò náà pé bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ orí fún wọn àwa náà tún náà wá wa kù adúpẹ́ o àsùnfún gbìyànjú wípé gbèsè ayé wa tá a bá lò ọlọ́dún ọmọ lórí orin lórí ìdùnnú bàbá àpilẹ̀ gẹ́gẹ́ bó ṣe jáde pèsè wọn náà fún wọn ní gbogbo ògbà ní gbogbo bàbá wa olùkọ́ àgbà gbogbo àwọn bàbá yìí wọ́n pọ̀ ìṣẹ́jú mẹ́ta tán fún wa tá a bá ní kan ṣùgbọ́n náà bá tọ́ dá wọn wáyé ó sì mọ̀ wọ́n ọlọ́run gbogbo wọn bá ti pàmìlá ní àjẹsà fún wọn. àwọn tí wọ́n wá rólé látòrí bàbá wa akínyọlá ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí àánú ọlọ́run tí ẹ ti ń lò látẹ̀yìnwá Ṣàngó ọyí gbígun ayé káàkiri káàkiri àlàáfíà náà tẹ̀ ń lò ọlọ́run ní jẹ́ ọ̀yà yìí. bàbá àtijọ́ pé ní àlùjáwọ́mà ọlọ́wọ́n bá mẹ́jọ ara wa ra wa tìlábì náà yóò nílẹ̀ ra bàbá wa àfáàgbà àti ọlọ́wọ́n bá ní kéèsì ní àárẹ̀ inú ara àárẹ̀ inú ní ti wá tó lórí gbogbo àwọn bàbá àtàwọn wa àtàwọn bàbá wa kọ̀wé káàdì gbogbo jọmọ́ àlápapọ̀ wata ila bilaliya sallwana Thank you.

Ìgbàtí ẹ bá dúró lórí àpòṣí, èyí máa túká ni, ọlọ́run àjẹ́jọ ń lò túká o. Ilé òun ló fẹ́ bàbá bàbá o, dáadáa yọ máa pọ̀ o, ẹ̀yìn lọ lẹ o, gbogbo ẹ̀yìn àpàdà sí ìwúrò ní o. Torí àwa ká gbọ́ o, àwọn tá a jọ àmì lọ, ó wá náà ṣe dáadáa fúnra wa Bákan náà, a máa pe àbàbà wọn tí wọ́n gbajúmọ̀ ní ọmọ ọ̀gẹ̀dẹ̀. Àwọn ọ̀gá ìṣòkú pé ìṣòkú. Àti ọjà. Ẹ̀rọ ọ̀gbẹ́ sọ̀rọ̀ o. Ìyá bàbá bá wọ̀ táwọ̀ táwọ̀ táwọ̀ òsì. a mọ̀ sí ọ̀rọ̀ wa tó wọn tó lọ́pẹ́ lọ. Ní ìyá ẹni kọ̀ọ̀kan wa tá a bá wo ìyá tá a lọ wà ní ilé ó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ náà wá oṣù mẹ́lọ́dì. Oṣù mẹ́lọ́dì mo ní ọlọ́dún náà. Àtúntọ́fẹ́ bá òṣè ní abẹ́ o. Àtúntọ́fẹ́ bá òṣè abẹ́ ní àtúntọ́fẹ́ ní àwọn àjọ àwọn àbáwá

Adúgbò ìjọba, adúgbò ìdíjà, àti ọlọ́rọ̀ ẹgbà àwọn ìfẹ́, àdúgbò ìrẹ̀lẹ́ ìjẹ̀sẹ̀lẹ̀ wípé ṣàríyẹ̀ wà dáadẹ̀. Àwọn ọmọdé ṣàríyẹ̀ wà àjọ ilẹ̀ ọjọ́

ẹ̀yin jẹ́ láti náà ti gbígbẹ́ pé pé tẹ́ bá tún ti dáadáa náà ni àtàkì bí ẹni pé àwọn afáàbí náà sọ̀rọ̀ ní àásà lọ́lọ́dún Islam ìtútíṣe tó ń ti lẹ́wà ní ó ti ti gbẹ́sọ̀ ọ̀nà ti gbẹ́sọ̀ ọ̀nà tó ti gbẹ́sọ̀ ọ̀nà tó ti gbẹ́sọ̀ ọ̀nà tó bá ti gbẹ́sọ̀ ọ̀nà ti gbẹ́sọ̀ ọ̀nà ẹ̀fẹ́ náà wọ́n máa lọ́nu ti gbìnà ọmọ wọn náà tó ń kúrẹ̀ tó jẹ́ nígbà tó yẹ náà kí náà ti láti ọmọ fún wọn náà ọ̀nà àtúgbẹ́jọ náà ìpínlẹ̀ náà ẹ̀sán ẹ̀yìn ọlọ́rọ̀ ọlọ́rọ̀ àwọn láti méjì rẹ̀ ìjókòó wáyé àtẹ̀lẹ́fẹ̀ gbogbo fún náà ọlọ́jọ́ pàdẹ́tẹ̀lẹ́ ra ń bí láàyè wọ́n ní báyìí mo ti ta bí lẹ́ẹ̀fẹ̀ rẹ̀ ìjẹ́ wọ́n lẹ́yìn yẹn bákan náà ọlọ́rọ̀ orí ọjà yìí wọ́n ti dèwọ̀ fún ọlọ́rọ̀ ọba ẹlẹ́sìn إجابه أيامنا يوم ذكره وجل أيضا مثلا يوم ذكره الحمد لله رب العالمين ọlọ́run mọ́ ìyọ́wọ́ pẹ̀lú owó ọlọ́run ìyọ́wọ́ pẹ̀lú wa ilé ìbàbá wa ṣe rẹ́sì láti pé ẹbí jùlọ ọlọ́mọdé ọtí nínú láwọn ọmọ tó ilé ìwé ti sá sí àwọn ọmọ tó lọ́jọ́ máa dúró àbẹ̀lẹ̀ ọ̀sẹ̀ tí ìlà aláàtẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ Yeah, yeah. صلوا على النبي الكريم اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم adúpẹ́ fún Ọlọ́run ẹ jẹ́ adúpẹ́ náà dáadáa ẹ jẹ́ àwí lẹ́ẹ̀kan sí nítorí jẹ́ á mú àwọn ọpẹ́ ìwádìí pé kò sí túláàsì fọ́lọ́run pé a lè di òní ṣùgbọ́n lọ́wọ́ bá àlejò ọlá ní ìyẹn ṣe kò gẹ́ẹ̀rẹ́ ó fi á ṣe kò gẹ́ẹ̀rẹ́ ni láti fi bára wa ní ìjókòó yìí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí àgbàrá ti gbé lọ sílẹ̀ ti tèmú àwa dúpẹ́ fọlọ́run ọlọ́run sọ inú àlùkùránì fún anẹ́bùn àmọ́mọ́ bàdà ọ̀ṣùnláì náà ti sọ̀rọ̀ sí lọ ní kí ni wọ́n ń yà fún àlùláwò bí àṣà àbìkún tí mo fẹ́ fìyà jẹ yín sí ìṣàkárì tún wà mọ́ tún tẹ́ ẹ bá ti ń dúpẹ́ tẹ́ ẹ gbàgbọ́ bìsìkọ́mì òun ló mú àwọn bàbá wa tànà dúró òun ló mú àwọn bàbá wa tìǹínà dúró ẹ gbogbo àwọn bàbá ẹ̀yin sàbí àwọn baba àléfàrí ọlọ́run tó mú yín tòrò ní gbẹnugbẹ báyìí àpadà sí òǹtọ́ sí ẹ̀mí àwọn afáwa náà ọlọ́run àjí ogun ọlọ́run tó gbé aṣọdún tòní báyìí tá a bẹ̀rẹ̀ lánàá tó sì kò wá múlẹ̀ kan náà a adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìsìláàmù ó ti ga yọ̀ máa ga sí ni ọlọ́run nìjọ wálẹ̀ gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin yẹn wá gbogbo tá a bá ń gbọ́ bí ohun tó fi dájú ni pé káà náà lọ́mọ practice ẹ̀ ká máa lò ó á náà lọ́n pàdé oṣù wẹ́nà lọ́gbẹ́ka. اللهم صل على المسلمين والحمد لله رب العالمين الله اكبر امين بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ní àníyànjẹ́ ìnàpẹnu èyí tí èyí tí ọlọ́run ọba tó ṣe fún wa yìí a máa lóore kò sí déédéé pé bóyá ọ̀ràn yẹn ní kọ́lọ́run bó ṣe nǹkan kan tí mo fẹ́ ọmọnìyàn bá rí bẹ́ẹ̀ òsì déédéé tọ́lọ́run ni ọlọ́run tó ní mo fẹ́ wá ó rí bẹ́ẹ̀ léṣin àwọn bàbá wa náà bẹ́ẹ̀ ti ṣàdúrà rí fọ́lọ́run jẹ́ àjẹ́ mi alhamdulilayi tó wá rí ọdún yìí bá ti wá ń bẹ̀rẹ̀ tò ní iná ọ̀lọ́dọ̀kùn wọ́n fẹ́rẹ̀ jẹ́ arókùnrin ọlọ́run gbọ́n bàbá wa tí wọ́n ti lọ rẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ dédé bí ó dédó àtàwọn ìyá àlùbáríkà ló bá ní ìyá àtùn wọn náà bá àwọn tọ́lọ̀ wá kó wa lé lọ́wọ́ tọ́lọ̀ tó ń jásí pé tọ́wọ́ tó gbé sílẹ̀ wọn lọ́wọ́ sísìn kún wọn lọ́wọ́ ìrọ́sìn bàbá wa léfà àti kárí gbogbo àwọn bàbá àwọn olóòwe lọ́wọ́ wọn ní àlèjárọ̀ yàtọ̀ làákèl àdúgbò yìí ti tó fún làákà ìdó bá jẹ́ ẹni tí òkú jí sápò tí òkú ọpọlọ rẹ̀ sínú ràpọ̀ wọ́n mọ̀ pé dáhùn bàbá tàná ń bá lọ fẹ́ǹsì gúnlẹ̀ ayọ̀ náà làwọn bàbá tòun náà tó bá lọ bẹ́ẹ̀ lọ́run tó jẹ́ sọ́tà àwọn tàná gúnlẹ̀ àdàpọ̀ mọ́tà ìbánidọ́rẹ̀ mi tẹ́tẹ́ sẹ́kù fún wa àlékún àlàáfíà ní omi ara ní ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ìbànú sí fún ọlọ́run ọba wà táwa ń tẹ̀lé kiri ní àtàwọn tá à ń gbọ́ ẹ̀dọ̀kọ̀tẹ́lẹ̀ yìí mọ́tẹ́lẹ̀ jẹ́ ó wúlò fún ọlọ́run ọba mọ́jọ jẹ́ àwùjáre fún wa ọ̀la jẹ́ mọ́jà Ejọ: hmm. gbogbo ẹ̀yin náà tí a ti wà ní ìjòkó bí àwọn ni à ń bá sọ ọ̀rọ̀ àlùbáríkà yìí wípé àwọn èèyàn ń bá wọ́n ń ba àga jẹ́ hmm. ẹ wọ́n ba àga tí wọ́n dẹ̀ wà lókè kí wọ́n má ṣe fi ara ti block o ẹ má fara ti block ìdíjú yẹn jẹ́ ìjọ ẹ̀jẹ̀ wọ́n ní ká ṣúṣẹ́ yìí nítorí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tó block ni o wọ́n ní ẹja kù. ẹtú síbẹ̀ bí àbí nǹkan ẹtú sí ẹgbẹ́ ẹ̀bẹ̀ díẹ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ ọlọ́pàá fún ní ọ̀sán wọ́n ní àwọn aláìlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n sọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ wọ́n ní kí tẹ́bìtì náà wọ́n ní kí wọ́n lóògùn rẹ̀. wọ́n dọ̀bẹ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ jì àlọ́ta àwọn ẹ̀rọ orílẹ̀-èdè tó wá sí ilé ìwòrán àgbà ní tí a wọ́n láwọn ọ̀rọ̀ wà lẹ́yìn mi tí o sì fẹ́ tó lórí àgbàdo ẹ ṣe o àdùsọ ẹ dáhùn ẹgbẹ́ lájẹ́ sí gbogbo àwọn ẹgbẹ́ ìṣe ara ní àjẹ́ wọ́n ní àdájọ́ bàbá ẹ̀rọ tó bá wọlé tẹ̀lé tó bẹ̀rẹ̀ tẹ́kọ̀ọ́ láyé lọ́sẹ̀ ẹ̀ Ẹ̀yìnbó àbí fọ́nà bí ó tàṣọ́ dìkú. Bàbá kì í mú sọ ní wálé mọ́ mú ìgbé. Sọ́lú wọlá nàbí ìrìkẹ̀rí ẹ̀. Ẹ dákun gbogbo wa, ẹ ake Sóràtùlì láàsì mẹ́ta. Sóràtùlì láàsì ake mẹ́ta, A wá fi Sóràtùlì parí rẹ̀. bismillahir rahmanir rahim ní wà láwù hajj aláwù samad lámúyà lídé wà lámú yóò lájì wà lámúyà kún láwù kúkú wà ní hajj bismillahir rahmanir rahim ní wà láwù hajj aláwù samad lámúyà lídé wà lámú yóò lájì wà lámúyà kún láwù kúkú wà ní hajj bismillahir rahmanir rahim ní wà láwù hajj aláwù samad lámúyà lídé wà lámú yóò lájì. ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين adáwọ̀ pẹ́ fún ọlọ́run níwòye èsìn bá a ti jókòó nì abẹ lọ́hùn wípé wọ̀ ọlọ́hùn ọdún tá a ṣe lọ́dún yìí ó mọ́sí láti máa o ọlọ́run sì pè ọ́ gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin àáfàá wa ẹ ṣàdúrà lẹ́sìn ọlọ́run pé kádùá náà gbà kì í ṣagbára yín torí pé agbọ́ ọlọ́dọ̀ yín tẹ́ni àáfàá sọ pé máa ń yá tà máa ná lé má rí ojú dírí kùhù tàjírí ríyà òbí máa lá ṣàìṣàyé ṣubú náà ṣíṣe gbogbo téèyàn bá fẹ́ tó bá gbà lérò lọ́wọ́ rẹ̀ máa tẹ̀ torí pé ọkọ̀ atẹ́gùn a máa darí ọkọ̀ ojú omi lọ síbi tí ọ̀fẹ́ ṣùgbọ́n ọlọ́run pé kí ọwọ́ ọwọ́ tẹ èròǹgbà wa àdúrà tẹ́ ṣe fún alẹ́ sì gbà àwa afọláàánú ọlọ́run àfi bẹ̀ lọ́hùn èyí tá à ń ṣe lọ́dún iná ọlọ́run jẹ́ ọba o ọdún tá a bẹ̀rẹ̀ yìí ọlọ́run jẹ́ ayọrí ẹ̀ pẹ̀lú rọrùn o má ṣe láṣemọ fún wa o yá sọ̀pọ̀ ẹ̀ láyé o a ṣàdúrà fún ẹ̀yin àfáà wa ọlọ́run jẹ́ láti pẹ́ o pẹ̀lú àlàáfíà pẹ̀lú yì pẹ̀lú àsìkí ọlọ́run má dá yín dúró ọlọ́run tí ọ̀dá ọ̀sán àti òru dúró ọlọ́run má dá yín dúró ó bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa àléfà bàbá wa àáfàá àgbà bàbá wa alága àṣọ̀kan bàbá wa eh, alága aláàánú kárí gbogbo alápapọ̀ ìyọ́nú ọlọ́run lọ́n fi kọ́ àjọ wọ́n sì bínú ẹ̀sùn akáwò láháúlà ìyá mi bẹ́ẹ̀ ni oṣù báyìí ní ìjọba ní kí bàbá wa tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ fún ìjọba ní ìjọba ọ̀họ́kọ́. Alhamdulillah. Alhamdulillah alihamudulilayi rọ́bìnì alami ọpẹ́ ìtàkọ́kọ́ àwọn àbá àwọn àgbàníyàn ni ọlọ́run bá ní kẹrin ọmọ bá ní yọ lóṣìá dákun ọlọ́run jẹ́ ká pàdé yín lálìjá náà o aláwọ̀ fi kádàrí ànáṣù fi sábàbí aláta líláàláwò sábàbí àti àwọn alábàání wọn hmm, bàbá wa rọ̀fíkù lẹ́hárì bàbá wa ìmáàmù sálẹ̀ ọba bàbá wa alẹ́ ọ̀pá àbà bàbá wa alẹ́ mọ́gàjì àfi wọn àfi orúkọ àwọn eléyìí kí gbogbo àwọn bàbá tí wọn bá wọn ṣiṣẹ́ pọ̀ dákun Ọlọ́run jẹ́ àpàdé wọn lálìjẹ náà o. wọn tí wọn jẹ́ àfa àwa tòní Ọlọ́run mọ bá wa kẹ́yìn o. àdúrà tẹ́ máa ń ṣe fún àfa yín àdúrà náà ni wà ń ṣe fẹ́yìn náà lónìí. nítorí tẹ́ sàdúrà ọ̀hún tí mo kọ́kọ́ gbọ́ lẹ́nu yín lẹ́kọ̀ọ́ ni làkàdínlẹ́kàánà làkún fírọ̀ tó lè la èyí tí ní lèmọ́ kánà ya jú láhàwálé ó mọ̀lẹ́ ààrẹ wọ́n àwọn àbá ilẹ̀ ibi kò lọ́dọ̀ aláàjì olódò ẹnu ìmọ̀ kọ́kọ́ gbígbọ́ ẹni náà wá dẹ́ntì ẹ̀ fi àyà ń sàdúrà fún lónìí tí sì ń gbà fún yín tẹ́ẹ̀ náà ti fún yàn ń gbà abáyẹ̀dúgbò ọ̀dọ̀ gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin àbá akínyìn o ọlọ́run jẹ́ ọyẹ yín o ọlọ́run sì jẹ́ ọyẹ àwa náà pẹ̀lú àápàdé yín náà àwa náà wá dúpẹ́ tọ́tàbí ẹni pé iṣẹ́ ọlọ́run tẹ̀ ń jẹ́ fún wa tọ́lọ ní ọmọ wúlò fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa pé ọlọ́run sọ ní àgbáyé mi pé kúlí eékún tó ń tún ìbú náà la pàtàkì ìwú ní bí ìbú kò mọ ńlá o bàyákú làkún sunu bàkún wà láwùgọ̀ fún rahim iṣẹ́ ti ń ran iṣẹ́ alẹ́ ń jẹ́ fún ari o ọlọ́run ìsàn ẹlẹ́sàn rí o ọlọ́run ní tẹ́ kọ́ ẹ sọ fún wa pé tá ntẹ́ ẹ bá ń wí fún wa ni ká máa tẹ̀lé a sì ń tẹ̀lé yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wí náà àtẹ̀yìn àtàwọn alọ́njẹ́ àpàdé láti jẹ́ náà o láhàúlà wà láàkú wá ta sọ́dọ̀ àwọn àbí parí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إجابة الله أكبر الله أكبر إجابة الله أكبر يا سبحان الله أكبر كبيرا لا كبيرا الله أكبر لا أكبر لا أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده أنجس وعده ونصر عبده وعاش جنده وثمن يسأل وعده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له دينا ولو فرع الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أشياء سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك صلوا على النبي الكريم adúgbẹ́ fún ọlọ́run ọba ẹjẹ́ ká dú ọpẹ́ fún ọlọ́run ọba ẹjẹ́ ká dí ọpẹ́ wa láláyé alhamdulillahi rabbil alamin ìjọpẹ́ wa náà ní pé ọlọ́run láti ọdún tó lọ di àsìkò yìí tó tún wá kádàrà yí pé kí àwọn tó máa bẹ lórílẹ̀-èdè ni ọba tí adúgbẹ́ fún àwa atalatu àsàlátù tó pọ̀ fún Ànábì wa Muhammad àsàdó àwọn wa olùkọ́ àgbà ọlọ́mbà ní fún wọn wọ́n jẹ́ àdójúkọ ọlọ́mọdé kó dúró fún wọn èyí tí a fi sílẹ̀ náà ni o jẹ́ ká rí ẹ̀mí ìlú fẹ́ o títí ọdún fún abẹ̀rẹ̀ pẹ̀lú bismillah ọlọ́run jẹ́ ká yọrí pẹ̀lú alhamdulillah ọlọ́run jẹ́ ká sọ ọdún ayọ̀ láyé káwà pẹ́pẹ́pẹ́pẹ́ látàrí dáadáa Thank you. صلوا على نبيك اللهم صل على محمد وعلى ال محمد وعلى وسلم هذا هو الدور lẹ́yìn tí àkọ́kọ́ tọ́lọ́wọ́ àti àtàlátì máa rẹ̀ wà Muhammadu sallam o lè tó wọ́n ti ṣe àtàlátì ọlọ́mọ ìpàlẹ́ ìyàtàtọ́ àfihàn àwọn àlùfáwà àgbà ó lẹ́sẹ̀ tàbí bá tó Muhammadu mẹ́rin ó máa ti ọlọ́run tí ó tó kí ojú ayé wọn dá ẹ̀yìn súnmọ́ ẹ̀yìn náà rí mẹ́jọ dàrú ọlọ́run ìdúrí àwọn òbí tó bí wa bàbá ìyá bàtẹ́ náà ṣe àdúrà fún àwọn àdúrà wa àràlẹ́ ìbà ìgbàwà alága ọ̀sọ̀kan àbá àgbà àti gbogbo àwa àmàlù ńlá ọlọ́run ṣe ní ìjìká tí ó jẹ́ kí atọ́ bọ́ lọ́rùn lọ́lọ́nà àánú ẹ̀sùn ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ aláṣẹ fáwọn àwọn èyí tí ìrìnàjò ti ṣe àdúrà gbogbo wa náà ni àdúrà tí àwọn àdúrà wa rà lẹ́gbà tí wọ́n ti kọ́ wa lẹ́yìn ànájùwà Muhammad sallá ó lu aago ẹ̀ dáadáa fáwọn ọmọlẹ́yìn ìyájọ́ àwọn sàhábà àwa náà sì ni sàhábà náà ta àkùbá yìí àwọn àbẹ̀lọ́hùn bó ti gbà fáwọn sàábé àtànájùwà Muhammad sallá ọlọ́run gbà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa náà o bá ti ń fi ẹ̀ máa fi ìṣẹ̀lẹ̀ ọ àdá àwọn ọmọ nínú àwọn olùdíkà ní ìjà ìdìbàlá wọ́dà rábì sàbọ̀ wàṣẹ ìrẹ̀kọ̀dá wàṣàmọ́ta ìrẹ̀ àdá ẹ̀. Ìwẹ̀ náà ní pépí tí a fi kọ́ wa, wọ́n yà lẹ́gbẹ̀wà Muhammadu Mọ́sọ́, wọ́n ní ọ̀kanú àwọn sàhábà rẹ̀ láàmà tí wọ́n rò ní aláwọ̀ wá ní ọwọ́ àtúmọ̀ ajáàjù bàláàlì tí ẹ̀kọ́ lẹ́wà gbémi lọ́bẹ̀ lónìí látàtúmọ̀ ògèrè ní ó ní àláhùnmọ̀ èrè ọlọ́run ní àwọn olùbíkà kóńkóró orúkọ rẹ̀ wá sọ méjáàjù bàláàlì tó di ìdààmú àdáwò ọlọ́run kó làwà ń ni pé èèyàn fẹ́ rí nákọ́mọ́rì náà ọ̀gá àdáwò

والسلام عليكم والحمد لله رب العالمين شوف لا أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتقني وظلمنا lẹ́yìn ìgbà náà a ṣe àṣàlátù fún àìwà mẹ́rin ìṣọ́pọ̀ àìwàfẹ́lẹ́ lẹ́yìn wọ́n ìgbà náà a tó ṣe àjọ àfún gbogbo àwọn tí wọ́n ti tán nínú dáadáa tàbí wọn ní òkú tó ti jẹ́ pé alàyé náà ní ọ̀dọ̀ ọlọ́run àwọn ìṣàjọ àfún gbogbo wọn látòkè délẹ̀ ọlọ́run báwọn yá sí gbogbo wọn ọlọ́run báwọn jẹ́ wọn ò ولا بسم الله قل هو الله بسم الله الرحمن هو الله الله لن يأتي ولن يولد ولن يقوم له كفوا أحد آمين lẹ́yìn wọn gbà náà èyí tí ẹkù fún wa lẹ́yìn tọ̀tọ̀ wa kí ẹgbẹ́ ògiri náà dání àwọn ìpẹ́lọ́pọ̀ yí ọlọ́run ṣe ní aláṣẹ́fẹ́ ọ̀rọ̀ ọ̀lọ́ ìjẹ́ ẹjẹ́ alátipẹ́ nínú tẹ́ ẹjẹ́ alátipẹ́ ni àdúrà àwọn ọmọ tí à ń ṣe fún yí sí títà orí bàbá ti rí wájú ẹ̀rù ọ̀bà wà náà ọ̀nà wá balẹ̀ àwọn الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين báyìí ní ṣe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 àtọrọ fún àwọn bàbá bàbá tí wọ́n ti kọjá sálìkì yámà tó jẹ́ pé àwọn náà ní ìpìlẹ̀ wa ọlọ́run bá ní bàbá wọn àti gbogbo àwọn màmá tí wọ́n ti sí ọlọ́run tí wọ́n ti sílẹ̀ ọlọ́run búra ọlọ́run bá ní sí wọ́n lókù kẹ́ wọ́n sì wọ́n lókù yà àwọn ẹ̀yin bàbá bàbá wa tí ẹ wá gbé ògo sì ní dání lọ́tòrí bàbá wa léfà pé kárí gbogbo ẹ̀yin bàbá káàpàtà ọlọ́run pọ́lọ́ mọ́ fi sàárá yín dè wọ́n fa ìtàn sí ọlọ́run wọ́n da mọ́sáṣí ọ̀rọ̀ nínú ọlọ́ àtún fáyà fún èyí náà ni a wá jòkó tì láti wá gbọ́rọ̀ ọlọ́run tọdún ìta abẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilà ọlọ́run wọ́n jẹ́ àtàn ọ̀nà wọ́n jẹ́ àfinara ṣe ọlọ́ àtún fáyà fún wọ́n ṣe lé lókun ọdún fún wa wíwá bí ń pa ìwà táwọn agbọ́rọ̀ ọlọ́run dákun ọlọ́run lílọ ìdarí wọlé wa jọ́ máa jẹ́ pẹ̀lú àlàmbèrè láì káwàá ṣe ọ̀pọ̀ ọdún láyé ọlá àti lóbìnrin ọlọ́ èròǹgbà kálukú wa ọlọ́mọdéjẹ́kọ́fẹ́ sí dáadáa ọlá ayélujọ eh, yìí ọlá haúlẹ̀ wọlé àbúwátá ilẹ̀ àdìlà àní ìlàdìm Ẹni tá pè ní ìlànà ni mọ́kà ìṣẹ̀lẹ̀ máa. Ẹni wà láàrín àdúgbò fún ọlọ́run àwa iṣẹ́ àti ìyàlẹ̀ fún ànábì wa Muhammad àṣàdúrà fún àwọn àfáà wa tí wọ́n ti lọ ọlọ́run jẹ́ kí àdójúkọ wọn dáa mo wá ṣàdúrà fún àwọn àfáà wa tí wọ́n jẹ́ olùdarí wa ní àsìkò yìí àwọn náà ni àwọn àfáà wa àwọn àdéfà ọlọ́run dákun máa bá ní kí èsì yẹn o ọlọ́run dákun máa bá ìsàtì yẹn mo tó wá ṣàdúrà fún àwọn àfáàgbà ọlọ́run dákun ìṣẹ́kẹ̀ gbé dání èyí tí sí ọlọ́kùnrùn ọlọ́run dákun mọ́fà ìṣẹ̀ṣẹ̀ yẹn o ọlọ́run àlàáfíà ara yín o bá ti ṣe fún náà ọkárí gbogbo ẹ̀yà àfáàwà pátá wádà wọ́ta àti Àìsàfẹ́ kí ọ̀pọ̀ ilé máa bàbá wa tí wọ́n ti lè ní náà wá fún ọmọ ìrìnàjò ọmọ ìrìnàjò ìgbẹ́gbẹ́ ìgbẹ́gbẹ́ صلوا على نبينا

láhàúlá Amámúdá bèèrè yàrá orí ọ̀tà, ìwọ̀n nígbàwà sáré náà ìlàájò ìrẹ̀ká ìlàjò. Amámúdá bèèrè yàrá orí ọ̀tà, ẹ̀tọ́lọ̀ ẹ̀lẹ́mìlì kàrí ìṣọ́lọ́ ẹjá sọ pé aláàmọ̀ sọ́jì aláàmọ̀ amàdì wà láàálẹ̀ Muhammad wọ́sàbì yìí wọ́sàdé ẹjá sọ pé aláàmọ̀ sọ́jì aláàmọ̀ amàdì wọ́sàdé ẹwà mọ́ bí tẹ̀lé tó gbé ẹgbẹ́ bọ́mọdé bá máa wí máa ní ìpàdé ọ̀sẹ̀ ni o Bálàgbà bá máa ní wá ní ọ̀tẹ́. Yàrá bá ní alámẹ́ ìnà olúwa mi má jẹ ìbá wọn kí ìgbàyẹ ọ̀tá. Alámọ̀ sọ́lì, alámọ̀ hàmàdé, آمين Ààlẹ̀ ọ̀sọ́lẹ̀. Adá ọpẹ́ fún Ọlọ́run. Adá ọpẹ́ fún Ọlọ́run. Gbogbo ọpẹ́ pátápátá jọ ọlọ́run ọba ní ṣe ayámúlò lè dáa ìrọ̀lẹ̀ ààrẹ ọlọ́run tí ó látàrí pé ọ̀tẹ́ wa kọ̀ ọ̀dá wa sí láti ọdún èdè ọ̀pọ̀lọpọ̀ lórí dìrọ̀ sílẹ̀ ti ti mú àdúgbẹ́ pé ọlọ́run kàwà fún ọkà wáyé ẹgbẹ́ tó wà láàyè lóde tó ọlọ́run kà wá àbí ọ̀rọ̀ àtọ́fẹ́fẹ́ rẹ̀ wọ́n fi ìlú rẹ̀ náà pàdé lọ́wọ́ sí ọlọ́run ìgbòlọ́rùn ọlọ́run tí wọ́n mọ̀ sọ̀rọ̀ náà dápọ̀ ọlọ́run àbí ọ̀rọ̀ àlàáfíà ní ìgbòdè ètò ẹ̀kí sọ ọ̀rọ̀ náà pátápàá yọ̀dá rẹ̀ fún ọlọ́run ọlá aláàrílà ìlànà mọ́bà ẹ̀sùn sí ọlọ́run mọ́bà ẹ̀sùn sí ọlọ́run ọlá aláàrílà ìlànà aláàrílà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà اللهم إن رجالك اليافوة ولا بيدا إبريا ولا إرد لا حول ولا قوة إلا بالله الله أكبر Kàdáàkà ààbò àtàmọ́lélò ọ̀dọ̀mọ́ ìtòmútọ̀mà rí gúrùnàmà dábàkà òkàrò. Kàdáàkà òkàrò dáàrí ilé ìjọwà. Àmì ọ̀pọ̀. Bìsìlára máa jọ والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته ẹ jẹ́ kí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká tó fi lẹ́ẹ̀ka sí àgbà ah, ẹ̀ ń bá manú rò yọ̀ọ́ mọ̀ fẹ́ àwọn bàbá wa tí a ti lọ tí a ti dáadáa ilẹ̀ ọbẹ̀ lórí bàbá olùkọ́ àgbà ọlọ́run jẹ́ kí wọ́n tún máa dìbò sí dáadáa ẹ̀yìn tí wọ́n á sílẹ̀ la bàbá wa tí a jókòó yìí abáyíjú pẹ́tẹ́ ẹ̀bẹ̀yìn jẹ́ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún yín sí ọlọ́run tí ọ̀pọ̀ kàrán yín máa rìn báàtì ìwé pé kò tì yín mọ́lé bẹ́ẹ̀ bá ti fẹ́ jáde ọ̀n rọrùn bẹ́ẹ̀ bá fẹ́ wọlé ọ̀n rọrùn gbogbo tí wá tì yàn mọ́lé tí èjé dáadáa ó ṣeé ṣe má abẹ́lọ́n láti wákàtí ọ̀wẹ̀ ọlọ́mọ mọ̀bá yẹn bàbá wa Khalifa ọlọ́run fi ń ṣe ẹ́ńjìn ọlọ́run dákọ̀ má jẹ́ o gbogbo ẹ̀yin bàbá wa yòókù tẹ inú oyin kónú. tínú bá kónú ní nǹkan máa rí báyìí tínú ọba ti kónú orí owó òwe ń pín bàbá ẹ wá wo ìjókòó tá a wà yìí mo kà fẹ́ áyà kan tó tóbi àwọn afáwa ní ọ̀sán tó kéré. àtúrásì yusuf àní níbi tí ọlọ́run ti sọ pé kúlíàsì yìí ṣẹ̀bí lírí ó ṣe ńlá ó ní àsì ìṣẹ̀bí ní ẹ̀rí gbogbo òjókòó tí èèyàn máa jókòó pátápátá ìjókòó tọ́pọ̀ ní ìsìn ìjókòó olóṣèlú <laughs> ìjókòó nù tí a ti máa jókòó ìjókòó míì wọ́n á ní wọ́n kan bì kan wọ́n á ní kan ṣùgbọ́n ọlọ́run wá ní kúlí a sì yí tẹ̀bí lójú ọ̀nà tèmi ní àdìhú ó ní mò ń pèpè síbi kíni bí ẹ̀sìn ọlọ́run lójú ọ̀nà kíni ojú ọ̀nà àmàdájú àna alùkọ́ẹ̀lì àmàdájú òkò sámàdájú kan bì ká? ó ní àná wà máa ń tàbá ní èmi àtàwọn tí ń tẹ̀lé mi èmi anábì Muhammad sallallahu wà máa ń tàbá ní àtàwọn tí ń tẹ̀lé mi onímọ̀ ní fọ́lọ́run ọba àwọn ọ̀jẹ́ kan lọ àwọn pòkí àwọn ẹlẹ́bọ ọ̀nà wá tọ́pẹ́ àbí ọ̀tọ̀pẹ́ gbogbo wa bá a ti wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ á wo ẹ̀gbẹ́ wa wò ká lè máa ń tọ́lọ ń ṣe fún wa bàbá tó máa rí tẹ́lẹ̀ tó rí mọ́ kìí pọ́sẹ̀ lọ́n ju ọlọ́run kèéṣe pẹ́sẹ̀ ti ẹ̀pọ̀ ọmọ kan tá jọ ń pàdé táàrí mọ́ lọ́dún ní kèéṣe ti ẹ̀pọ̀ àsìkò wọn ló eh, gbogbo wa àtúbọ̀tán wọn bá tàjọ́ dá o ìkàlẹ̀ yóò ṣe tí a ṣe mí mọ́ ọlọ́run má tẹ̀lé ní kàtókò wa ọlọ́run rọrùn fún ẹ̀ṣẹ́ lánàá kò tòní náà yóò yẹ kó kulẹ̀ dáadáa yóò àjẹ́ àṣọ̀pọ̀ ìráyé subhana rabbika rabbil izzati amma yasifun ọjọ́lámù ní alàdìsẹ̀dí wàdàmdìlì láàrí rabbil alamin àmín àmín àmín Sallu ala nabi al-karim ẹ jẹ́ ká dákọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́run káwọ́ àwẹ̀ àyàdé lẹ́gbẹ̀ẹ́ alhamdulillah Ọlọ́run ń ṣẹ́wà báyìí tó àtàlú àwọn àwọn àbàdá tí lọ́pàá ní ìsanwọ́lẹ̀ sàárè ohun. Àbàbà náà tẹ́wà wà lónìí, àtàlú àwọn ní ohun ọjọ́ dápọ̀ ọlọ́pàá jẹ́kẹ́ sí pẹ́ ohun. Àti àgbàlà tẹ́ ọlọ́mọdé òjò mẹ́rin lọ́wọ́ tí ọ̀bọ̀yọ̀ ẹlọ́ òní kúkú pẹ̀lú rẹ̀ ọ ẹgbẹ́ bàbá wa ẹ̀yà àfáà wa pẹ́pẹ́ ní gan lẹ jẹ̀ká bẹ́ẹ̀ jẹ̀ká tó ń bọ́ lẹ̀ èyí dákọ̀ọ́lọ́ máa kéèkì ní o èsì ìbàjẹ́ ọlọ́run ló láàrin dàrú láíláí tí ọ̀bọ̀ dáadáa yín dàrú tí ọ̀rá yín dàrú àárín ẹ̀mí àtàwà náà ọlọ́mọdé ọ̀dàrú láíláí àárín gbówá tọ́lọ́ ọlọ́mọdé ọ̀dàrú ọlọ́ọ̀kan tó lọ́run ẹ̀rì tó fẹ́ ní ẹni á dú tàbátì olóòtú àtẹ́lẹ̀ pé ọlọ́run náà sọ

àánú ọlọ́run ló yá ọlá o nígbà ìnù wá àwọn tí a ti mú gbogbo ogun ìta náà ṣe kò fi àná ọ̀ ìtọ́lọ̀ fi dùn ánù àwọn àtúkọ̀dọ̀ ọlọ́run ẹ̀ríkọ́ ọlọ́sọ́nà àgbà ọlọ́run lẹ́rin wà ń tẹ́lẹ̀ tẹ̀kílẹ̀ tàbí ìlú ìlú mi yẹ dájú ìmá ńlá máa ìmá yìí wọ́n lè jẹ́ ìṣúlọ́ tó àmúwádìí àyè wàkálẹ̀ àlímọ̀ ní àti kúrọ́tò orí jọra ọlọ́run wà ń tẹ́lẹ̀ tẹ̀kílẹ̀ tàbí ìlú ìlú mi lẹ́nà àwọn náà bá lásọ ìpẹ̀rẹ̀pẹ̀tẹ̀ ìtẹ́kalẹ̀ tọ́kẹ̀ yẹn mọ́mẹ̀ yá dádú iye máa ná máa yẹ lẹ́nà tí ó jẹ́ kí gbàgbọ́ tí wọ́n máa lékún sí tẹ́ bá ti fìyẹ lékún léèrè bí ọ̀sọ̀kọ́ lọ ń bẹ tẹ́ ìgbàgbọ́ olóòsà léèrè lọ́bẹ̀kọ́ lọ ń wà ṣùgbọ́n lè dájú yé máa ná máa fi máa nìyí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم كفنا وارحمنا واعفونا وارحمنا وتقبلنا واصلح لنا شأننا كله واجعل جنتك ونجنا من النار لا ولا قوة الله أكبر أجنا ما أجنا أجنا ما سجد نعم الحمد لله الله أكبر Ọdún alánà bí yìí kẹrí ìlàfúnmọ̀tìlẹ̀lá. A dúpẹ́ ní ọ̀dọ̀ lọ́wọ́ bá. A ṣe àsàlátù fún wa sọ́jú wa láti wa àtàpàdórí àsàlátù àti jẹ́ ọlọ́kùnrin fún wa. A tọrọ fún àwọn àtàná wọ́n ṣiṣẹ́ yìí ọdún kí iṣẹ́ náà kọ́ tẹ́wọ́ gbà wá jọ lọ. Bákan náà, a tún tọrọ fún àwọn àtúnyí náà ọdún tẹ̀tẹ̀ láti pẹ́ wò. Ọlọ́run wọlé àwọn kò sì iná ìlú wákàtí àbáwá ọ̀kan pàpẹ́lẹ́kàn máa dá pé ọpọlọ máa ń ròyọ mọ́ pẹ́ ẹ̀dùbà yàtọ̀ máa ń ròyọ ọba dákun jẹ́ ọdún kọ́kálẹ̀ ìpapọ̀ ẹlẹ́gàn oṣù àìpẹ́ ọlọ́run Ọkùnrin bí lọ́rù fábílì àyà àti ìwà bá dàmá. Ọmọ òtún wọ́rùn ní káàtù dị maka bò bụ dị Ẹjẹ́ kí ya sọ sí alhamdulillah. Ẹjẹ́ ya wùjẹ́ alhamdulillah. na kí ya wà wùjílẹ̀. Lẹ́yìn ìgbà tí a dúpẹ́ mọ́lọ́ gbogbo ti bẹ́ẹ̀bẹ̀ fún wọn bá ná Muhammad àtàwátá ṣẹ́kùta wà lójú ọ̀nà rẹ̀ ẹni tí ọgbọ́n tí o náà ni àwọn àfáwà àgbà alọ́mọ́tàndẹ̀ olórí ẹ̀dá ẹni gbogbo ẹni yìí wọ́n wà ń bẹ̀ ọ̀dá wọ́n Gbogbo iṣẹ́ táwọn àbá wa ṣe kò sí èdè yóò jìlú túmọ́ tí ò ní lè ronú kàn wọ́n bẹ̀. Torí pé gbogbo káfíńtà bí ìkìlà ní aṣọ ló kéwú, gbogbo àwọn mú jálà bí wọ́n á ní ẹgbẹ́ ẹlẹ́ ẹgbẹ́ wọn máa wá, ó lè mọ ṣàlàyé fáwọn bàbá wọn pẹ̀lú jáde. Ẹ wá òwọ́n náà tó wá sí Sáfnà lóòrùn. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ọlọ́run tó

Amúsù wẹ́wùlè kọ́ súnlè màtàlíkọ̀ kò lè ń jọlá. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير برية سيدنا محمد وعلى آله وأبدل وسلم آمين السلام عليكم ورحمة الله وبركاته nínú olùsèjú mẹ́ta ìṣàhùlọ̀ níbi ọ̀pẹ́ náà ni a tàndẹ́lẹ̀ tààrọ̀ bíbọ́lọ̀ ní sí àfihì òní àkọ́kọ́ àti pé ní ọ̀dọ́ ọlọ́run fún àlàáfíà tí ó kó wa kí ẹjọ́ wà lálàáfíà ìtumọ̀ tó ti pé ti pé kò ní nǹkan kan mọ̀tẹ́lẹ̀ bá ní àlàáfíà gbogbo nǹkan ní ìmọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn adúgbẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run gbígbé ilé nìkan mọ̀bára fi pẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ìwọ náà pátá adúgbẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run nípa ipé oníkà máa di ayé rọrùn abẹ́rẹ́ náà nù rẹ̀ bá ti pẹ̀lú ìpínlẹ̀ ọ̀fùnmáà járíjárí ní orí alhamdulillahi ọ̀bẹ̀rẹ̀ àádọ́rin àbáwọn ìwádìí àti ọjọ́ nípa yìí ọ̀tẹ́ tí ajúmẹ́sì kò tó ọ̀nà tí wọ́n tó wọ́n ṣe ní ìgbàgbé a ti ilé àtàwà lójọ bàjẹ́ o ọbẹ̀ tó ti di bọ́ wa wàzíìrù ọ̀gbà fún ilẹ̀ Yorùbá wà ọ̀fẹ́ tó ṣe Yakubu àbìsíláàtì Mohamed ọlọ́mọyọyọ ọlọ́mọba ìgbèlú wọn ó tó wọ́n sí i dr professor wa títírù ọlọ́ndàkùn àbíọ́ ọba ìgbèlú wọn ọmọ tó ní àbáwọ̀ ṣe òṣèlú sàlàfíyà dákọ̀ ọlọ́mọba ìgbèlú wọn ilé afáwà mọ́tò lọ́dún tó gbáṣẹ́ wọn láàrín ọlọ́mọ ọdún ilẹ̀ rẹ̀ sí wọ́n gbé ẹ̀lùmí ò rí gan nínú ilé ìlẹ́gbẹ̀ẹ́ òun ti búùkù ní ìsàdọ̀ àfihàn ó sì gbà lọ́mọ tí ń ṣe bàbá kan ọlọ́run kọ ilé o ọlọ́run sì gbàdúrà yìí gangan wọ́láhìn ọ̀hún gbàdúrà yìí gangan ọ̀hún gbàdúrà yìí olóòyìn kọ̀ fún yóò àwọn náà náà máa ń sọ̀rọ̀ wọ́n ní ṣé olùmọ́nù gbà tí ń jọ ìrírí ọ̀rọ̀ ọ̀kan náà lẹ́mù bẹ́ẹ̀ pé kí ló bí jù ló jílò ẹ̀ náà ti mọ́ tó máa ń wọ́n lọ máa gbé tó ń dùn yìí àlàáfíà wọ́n àti àyílọ̀ wọ́n sọ pé ta ló dákò ẹ́ ta ló dákò ní ẹni máa rí lò subhanallah máa fi ń yí ẹ̀dí àwọn ẹ̀dí ọlọ́run adúpẹ́ fọ́lọ́run àlàáfíà lọ̀ká ìpẹ̀kọ̀ òdúrọ̀run bàbá olùgbọ́ àgbà nígbàtí ẹni tí kọ́ ní ọ̀ ní pé ọ̀yìmáhù ní kírùbú ẹ̀kí Ẹjá máa ń gbé dáadáa wù, ní ẹ̀dà ṣòro fún wa. Ẹjá ní mọ́lọ́gbẹ́ o, àwọn kan bẹ̀rẹ̀ ní ìlú o, náà rábájá, ẹlùmí ìrẹ́ni tọ́jú ẹ̀. èyí ò rí tójú ẹ̀ nígbàbá jẹ́ tàbí yẹn ẹ̀yìn tí mo ga àríyàn kọmọ dúpẹ́ o nígbàbá jẹ́ mẹ́rin ẹjẹ́ àrùn pẹ́lọ́dọ̀ ọlọ́mọ bá wá ọlọ́run ọlọ́run bá ní pẹ̀lú ní ẹkú ẹ̀rù àgbà ọrùn ní wọ̀ ní òní oòrùn o lọ́jẹ́ wá sí àwọn àgbàgbà wa ní òní àwọn ọ̀rọ̀ àwọn àyẹ̀mọ́lógún yìí ó dàbà wá kan wà rọ̀ dé nígbà ayíwọ́nú yóò rọ̀ ìpàtẹ́ ayíwọ́nú láti ti sáàbà yí wọ́n lè lábọ́ olómi ilẹ̀ náà àtàwọn tó gbé wọ́n ti lọ dáàkiri nà bàbá wa bá ní ah, ọ̀pọ̀gbà tó jù ọ̀pọ̀lú tó gbogbo náà kàmúra kàmúra bàbá wa ní ìgbà tí ìdé ìjò òkú ká máa lé tẹ́tẹ́ tí ó sì láwùjọ ọwọ́ àdìgbà táwọn lérò náà kàn kó dé wó kùkú máa sáyé ayé ọ̀pọ̀ léyẹ ní lòmọ́fẹ́ ayé ọlọ́kàn mi ìlú ayé

Ọlọ́run pàtàlá ọmọ ni àtàrí. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Wọ́n èsì ẹ̀sìn ń dú látò ní àti pẹ́lẹ́tọ̀ ọlọ́run ọlọ́run a máa ń tó ṣe fún wa lóore o àti pẹ́lẹ́tọ̀ o orí tó ṣe fún wa ni pé ìwà ní mùsùlùmí ọtọpẹ́ o tí o sì jẹun látàárọ̀ tí o sì máa ń tí o sì sínú ọba ti jẹ́ lẹ́sìn ìsìláàmù máa dùn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe nǹkan fún wa pọ̀ rọrùn kò jẹ́ sí mi ìkọ́dọ́ wọn gbà ju ìsìláàmù lọ. náà ni ó jẹ́ àtẹ̀wọ́gbà ó dá gbogbo òye ló ti fi yé èèyàn pátápátá ọpẹ́ wa wa dá lórí pé wà ní ìta wà ní ìlónìí ọ̀pọ̀ òjò ló ti ka àwọn tó ti lọ ètí pé bí òru àná pé dàárọ̀ yìí lọ́nà tó ń bá tẹ̀ rẹ̀ lọ. èrò ń rí o èrò ń rí o ah, àwọn adúgbò lọ́dọ̀ ọlọ́run tó tẹ́ wa kù àmọ́ lórí o gbogbo ẹni tó rìn dé kí a rẹ̀ lọ́nba ni ọ̀rọ̀ alójú o ìlú àti ọlọ́run àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àwọn tí a fi gbọ́lọ́dọ̀ ọlọ́run ni a lè gbogbo tàà tí ń gbọ́ ohun ẹ̀wò rírà tí mọ́ ń gbọ́ ogun jẹ́ ìtọ́ gbọ́n ìmọ̀mù kan bẹ ọfẹ́ máa lọ ẹ̀bà dá padà ilé ìfi ọfẹ́ máa lọ náà ni orí pé tàbí ìlú làfẹ́ gbọ́ èdè wọ́n sọ ìná ìdíwọ́ lọ́jẹ́ Ọpẹ́ ni fọ́lọ́hùn. Ọpẹ́ ni ó tún ti yà lọ. Ó lọ ń ṣe fún wa nù. Yọ́ ọmọ yà lọ ní sí èdú. bẹ́ẹ̀ náà gbogbo ẹni ń sọ̀rọ̀ inú mi ti àádùn pé ah, àbá sí àwọn àbáwà àbádá ọlọ́run sì mú eh, ṣe wá ìní láhárí jú lọ́jọ́ ìsámọ́dé ní ní wọ́n wọ́n ti ọlọ́run ọlọ́run gbogbo nǹkan àwọn tó fọ́nká ọlọ́run ọ̀sàjọ ọ̀rìnlẹ̀ láàrin jù ha wọ́n pàdàbí ẹgbẹ́ ah, ah, ànímọ̀ ilé wọn ti fọ́kàn sí ẹkọ́ lọ́wọ́ sàjọ ọlọ́run tó fi náà sí ní wọ́n gbé ohun sórí àga àsìkò báyìí oníbẹ̀ bá gbé àwọn sórí àga àsìkò báyìí ọlọ́run sa nǹkan tó tó bájọ wọ́n tún gbọ́ yàtọ̀ tẹ́ẹ̀tẹ́ ti ń sọ tẹ́lẹ̀ mò ń gbọ́ pàpọ̀ ẹlẹ́gẹ̀ ara àtàjọ́nú ìtàjọ́pọ̀ lé o ààrẹ ti ní tí a tàbá sí ní lábágbàwẹ̀ nàíjíríà làrúbà àwọn ojú padà ọ̀bá wọ ọ̀rọ̀lá ìdáhùdírì àtúgbọ́rọ̀ wọn ààrẹ tí ẹ̀rùn lẹ́yìn pààwẹ̀ ògbònílà lè tí ó ní ẹ̀kọ́ àlàrúbà ẹ máa wá o ìpìlẹ̀ o ìpìlẹ̀ o àwọn adúgbòdòdò ọlọ́run ẹni tọ́lọ́ ń gbé ìpìlẹ̀ náà kà lórí tọ́lọ́ ń gbé wọn ó gbò máa ka nǹkan méje tí èèyàn tàbí ìdílé kọta ilé ìdílé wọ́n ju ìdè lọ́wọ́ wọ́n ní wíwá àdáàbì wọ́n ní ilé ìtùkọ́ sáárù ó ní èèyàn tọ̀gá ìdè ẹlẹ́mì mo pè tẹ̀yẹ lọ́gbàwá nù ìdè ẹlẹ́mì ni wà àmọ́ pẹ̀lú mà èèyàn sí sọ̀gá ìyẹn sọ̀gá lórí kó sọ̀gá sí ọ̀gá tó lọ́wọ́ fi ṣe pẹ̀lú mà ni tí ó gbogbo ayé ti dáma ẹ wá gbọ́rọ̀ sí àbá wa olúwo ní àbáyé tó wa pẹ̀lú júùdì sọ́ọ̀lù kí o tó ń dọ́là lórí pé kéèyàn lè ta ọmọdé lọ́rẹ kí wọ́n lọ sí náà ní ọmọ wọ́n sí ìgbà torí ní kàlọ́ ni wọ́n máa bọ́ sí àpò ìjọba ah, ni wọ́n sọ gbówó àní á tún tọrẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ tí olówó ò léta ọ̀rẹ́ tí lè sìn ẹ̀dàáwù ọkọ̀ Kò kí èèyàn ọmọ máa tẹ̀lé ó lè bá máa rẹ́ kọ̀ọ̀kọ́, yàtọ̀ sí tó yọ́ rẹ̀ kọ̀ọ̀kọ́.

Nígbà àwọn ọmọ ilé wọn tàbí ọmọ. Òdìbára jẹ́ àti ìgbìyànjú tó ga. Bọ́ọ̀bá jẹ́ jèrè ìwà tó yóò tọ́lọ̀bá fún ọdímà, ó jèrè iṣẹ́ àfárasé. Bọ́ọ̀bá jẹ́ lọ lé ní ọkọ̀ ọmọ mìsọ́lágbáwá, ó jèrè pọ̀ rẹ́kọ̀ọ̀kọ́. Ó ma gbádùn gbogbo tó bá wà, àwọn arẹ́gbẹ̀ẹ́ wọ́n ma fẹ́rẹ̀. Ah, wọ́n fún a ní ọgọ́rùn-ún márùn-ún tíra tí ẹ ń tà ní àpòkọ ọ̀kan lẹ́lẹ́kejì náà ọgọ́rùn-ún márùn-ún a tún ń lọ àwọn àbádáwó ní ọdún hàbá náà ní ha mọ̀pó ọ̀yọ́ mọ̀wé ẹ̀rọ jẹ́lẹ̀ òṣù wọ́n tún ń bá nǹkan àfáàwò ní ọba kò ó kọ ilé ọba làfáà máa jẹ́ pé kò sí gbérù mí ní ọba sọmíkalẹ̀ ní gbẹ́ngbẹ́ tí bá ṣe bàbá wa yìí ni a ní gbérù mí gbẹ́ngbẹ́ o gbérù mí gbẹ́nlé bàbá wọlúwo àfáà lè tún náwó sí olówó lọ Ah! àbáṣepọ̀ owó ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ o ẹjẹ́ àwọn ọmọ ìkọ́ra o kò ní five hundred lọ tọrẹ ń bẹ̀ bàbá ní àpò méjì lọ́wọ́ bàbá lápò kan lọ tọrẹ ń bẹ̀ ní ọmọ ọlá tó wọ́n bá dé mo láti múnú ilé ní ìsìn ìlé tó ń pẹ̀lú kò sí àmúbò láti jẹun láàrin lọ́la báyìí ah, ọlọ́run owó bá ní kàṣẹ iná mọ́ wọ́n tẹ́tẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn bá jẹ́ ilé tó ń wá lọ owó fún ah, ah, ah, aláàbà ọlọ́ba ní sàn àwọn ẹran ẹlẹ́ àti ọgbẹ́ ilé ọlọ́ba ní sàn lẹ́kọ̀ọ́ wọ́n kàn sì lọ́ọ́ gbà wá wọ́n sì kó wá lẹ́tò wọ́n sì kó fún wa gbogbo wa náà ẹ́ títí páyìn ó tó rọ́gbà wá mẹ́ ọyẹ ẹ̀pọ̀ ẹ̀pọ̀ àátàlejò rẹ̀ bẹ́ẹ̀ bá ti yàrí ogun tó rọ́gbà fún náà yàrí àmọ́ àpà àwọn kan lẹ́gọ̀ tẹ́ bá sì ní tọ́lọ́ sí fún ya ti rí náà lórí wọ́n èyí tẹ́ gọ́ o ní máa nì ní o àwọn haúsá kọ́ ohun ọba rẹ̀ náà ń lè haúsá òbí ó ti máa ṣe ọba rẹ̀ tọ̀dọ̀ wa ní oṣù kan tó sílẹ̀ àgbọ̀ kọrí sí ìlú yọkàn ọgbà pé kọ́ máa fi rán ra ohun ọpẹ́ ohun ìfọ́ ọ̀há tó lọ́dọ̀ rẹ̀ lọ tẹ́ ti gbà pé olówó ohun ti yọ̀ ohun lẹ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Wọ́n jẹ́ ẹ̀rẹ́ ìwọ̀n wọ́n ti fi ẹ̀kọ́ ní ara wọ́n ti o pé ìṣọ́ ní ọ̀rẹ́dọ̀dọ̀ Ah, eh, oh yeah àdìdúdú Bàbá wa olúkọ àgbà alọ́mọta ní ilẹ̀ ẹni rẹ̀. Àwọn àrùjọ wọ́n tí wọ́n ti jọ pàdà sí ilé. Tí wọ́n ò lẹ́bọ̀ lẹ́rù ká lóbi tí mú pèlè ní. Bí wọ́n jẹ́ ní rẹ̀ yóò tàráyé ṣàdúró àfọ̀ọ́mà tí wọ́n jáde àmà torí máwọn mẹ́ẹ̀kù láyé. Iwájú tàdójú kọ̀kọ́ túnbọ̀ máa lọ sí ní ẹ̀yìn Khalifa Akínọ̀lá àbáwá. Bàbá wa Khalifa Akínọ̀lá ẹni rí. Bàbá wa Khalifa Akínọ̀lá àbíámá. Pẹ̀lú gbogbo ẹ̀yìn bàbá bàbá wà pàdá. Ẹjọ́ ń ṣiṣẹ́ láti kó sí láàrùn lọ́wọ́. kánú àráyé. Abẹ́rù dákùn jẹ́ kẹ́mí òòrùn wa nínú aláàlá pẹ̀lá láàbí àdúgbé kẹ́mí kàlífà mẹ́jẹ́ kúrẹ́ ilé ilé. Bàbá mi ọ̀pá ìgbà mẹ́jẹ́ kúrẹ́ ilé ilé. Bàbá mi alága àgbà mẹ́jẹ́ kúrẹ́ ilé ilé. Bàbá mi ọmọ ní nǹkan mẹ́jẹ́ kúrẹ́ ilé ilé. Bàbá mi akọ̀wé àgbà mẹ́jẹ́ kúrẹ́ ilé ilé. Bàbá mi ayé ni wọ́n mọ mẹ́jẹ̀ ẹ̀kọ́rẹ̀ ẹ̀yìn lẹ́yẹlẹ́yẹ. Gbogbo ẹ̀yìn bàbá mẹ́jẹ̀ ẹ̀kọ́rẹ̀ ẹ̀yìn lẹ́yẹlẹ́yẹ. Tẹ́ ó fi kò wá yálò yánà ẹ̀yẹ ẹ̀kọ́rẹ̀ ẹ̀yìn. Amém. àkọ́kọ́ ní mẹ́ta náà ohun náà ní ìkọ́wé ìwà ìtọ́lọ́tò ìlú Láti lè. Àwọn ènìyàn náà pàdé láti ọlọ́run láti ìlàrí pé ọ̀pọ̀ ń tẹ̀lé ká kí ìrù láti fi kí ìrù lóòrùn. Ẹgbẹ́ ẹ̀kí ìrìnà ìrìnà ìrìnà ìlàyé náà ni ìkọ́ wà ní ẹ̀kọ́ wà. Àpàdé ọmọdé àwọn ọmọdé. Ìgbẹ̀ láti wọ́n ọmọdé

فاحدة من حديث رسول الله صلى الله عليه وسلم أي الدعاء والذكر والحسنات أفضل أفضل nínú ọ̀rọ̀ ìṣẹ́ ńlá wà wà náà sí ìṣọ̀tẹ̀ èyí tí wọ́n ya á pọ̀ nínú àdúrà. Àní àádá ti bó ni máa lè jọ ní ọmọ wa nì. Lórí àpò ọjọ́ àláwà, ló sì dàbí gbogbo wa lọ́wọ́ gbàgbà. Wọ́n Ẹjọ́ wẹ́ẹ̀dọ̀ ọ̀rọ̀ ìwọ́n.

Nígbà yẹn ẹ máa bẹ lọ́rùn. Ọwọ́ ọ̀gbẹ̀ àlórí ìwé. Àlùkò ayé ọ̀pọ̀lù. Lọ́wọ́ gbàgbà. Ọ̀lù. Ìjọba ilé ìjọba àwọn lọ́wọ́ wá jẹ́ ń gbàdúrà. قال تسأل الله العفو والعافية في الدنيا والآخرة. تسأل الله العفو والعافية

Àwọn ìyàwó bí bẹ́ẹ̀ ní ìlú bẹ́ẹ̀. Bàbá aláyá Rasulallá. Ó ní ìrẹsì ọ̀rọ̀. Ayò tó ráyé Afton. Àrẹ́jọ́ àwọn ọmọ ọlá tó tọ́ láìjú ìrùsàlá. Ọ̀rọ̀. Kàlìlá àlàáfíà wà láàáfíà tàbí dúníyà wà láàáfíà. Ẹgbẹ̀rẹ̀ ìjọ́ ọlọ́rọ̀ òbí èyí wọn. ní ọ̀rọ̀ ní ọjọ́ ìjọ ọwọ́ ni mọ̀ mú a ní àdúrà àwọn ọlọ́lọ́ Ní èèyàn ní ẹ̀kọ́ ṣẹ́kọ́, tí owó

ọkọ obìnrin ìjẹta wọn náà ló bèrè lánàá tó bèrè lónìí ọ̀dà àbẹ́sọ fún ọ. báyìí lọ́wọ́ wọ́n dé ìyàrá àkúwà ọ̀dà àbíyànjá. ọ̀bọ̀ mi ló ló máa ń tẹ̀lé fún ọ. ó sì kọ́ wọ́n Allahumma Allahumma Ilé àjálùkà. Ilé àjálùkà. Àlàáfùwà. Àlàáfùwà. Wàlẹ̀ àfíyàtà. Wàlẹ̀ àfíyàtà. Ìdúnìyà. Ìdúnìyà. Wàlẹ̀ àfíyàtà. Wàlẹ̀ àfíyàtà. اللهم اللهم إني أسألك إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة Thank you àti ẹ̀jẹ̀ àti àlàáfíà oore méjèèjì yìí lọ sí ìlú lọ́jọ́ kí ilẹ̀ yọmọ wa. Àwọn olùdókòwò ní ọjọ́ ìgbàlódé ti ń bọ̀. Thank you.